ọkùnrin gbẹgbẹrẹ wọn kọ bí àkùfọ wọn kọ bí àkùfọ sálà òkọ láti gbé wọn. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ẹ kò pa àwọn bíi jẹ fún mi. kátápá la yẹ ajé ọgbọ́n. ẹyẹ fò ẹyẹ bìfò yàgbà yàgbà. wọ́n ti padà gẹ́ẹ̀tì ẹwà ìpátápátá ṣáá pátá ìbí ni kò sọ̀rọ̀ fẹ́pọ̀n tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé mo yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsì ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tì. alìwú alìwú títì títì títì ọlọ́gbọ̀n fúyọ́fúyọ́ ayé òbí àlọ́. optic ní tó lè mú mi hàn fọ́lọ̀ ẹ̀ ní bá lè mú Ẹniọlá Badmus àti tí wọ́n dẹ̀ hàn fọ́lọ̀ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọn ọ̀fọ́ lọ́ra wọn kàn sọ pé àẹ̀wò ni Bobrisky o. àpapọ̀ ayọ̀bá mi tó mú wáyé ṣé yóò mọ̀ rẹ̀ láìsí náà mo sọ láìsí tí gbogbo wa jẹ náà ni. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ẹni ìkejì á máa bá drag inú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọn máa mú ẹ wáì kí ló ní tọkàn mi ń dọ̀gbù déètì. ó máa yà kárí kò ṣe dáadáa ìdí tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn máa dẹ̀ tí ó lọ ń gba instrumental àwọn ìyá mi àjẹ́. ọ̀rọ̀ gbórí ìrókò bu gágá lórúkọ tá a pe àwọn ìyá mi àjẹ́. ẹ̀yin lẹ́lẹ́ni tó bá ti morúkọ yín. ẹ̀yin lẹ́lẹ́ni tó bá ti morúkọ yín. ẹ̀yin ó jẹ. ó di dandan kẹ́yìn ò jẹun. béèyàn bá lárú àlàtọ̀ láyé tí ọ̀bá tètè wà kórè àjò ẹsẹ̀ àti ṣeré ló ń tàn ó ti kọjá kò lè sọ.